وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقف ولوم وبعدي أدعى تستوى أن الإسلام تشواني وملي أنبوى محمد صلى الله عليه وآله وسلم وبعدين أفوقفهم ọlọ́mọ sọ́nà àtàlà ọ̀ṣàlékún lórí ní ìrẹ́kọ̀ọ́kọ́ wá ní ẹ̀sẹ̀ ìkẹ́ ọlọ́run lọ́nà àti orí tí ò ní pẹ́ kọlọ̀mọ̀ bá mú bá dẹ̀bẹ̀wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀ntọ́lọ̀ ti ṣe ìkẹyẹ àánú gbogbo ara yìí pátápátá tí ẹ̀nà bá sọ́nà ọ̀tàlá ó bá kẹ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí náà ní àpapọ̀ ọlọ́ọ̀bá sọ́nà ọ̀tàlá sọ fún wa nínú alukur'an ọlọ́ni kí ànábì sọ fún wa pé fàlá wà rọ́bìkì ọlọ́ni ilẹ̀ ànábì mo fi ọlọ́run bá rẹ̀ búra ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tọ́lọ̀ ń fi búra sí ẹ̀mùkọ́rọ̀ ọkàn pàmì bọ́lọ̀ bá búra tẹ́lẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá sọ lágbọ́dọ̀ gbàgbọ́ orúkọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ olóró ní ọlọ́run wà mọ́n ọlọ́run lọ́ba olódodo ẹni tó bá lọ́wọ́ gbọ́rọ̀ ọlọ́run bá gbọ́ jẹ́mọ̀ tí wàá ló tún fẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́jẹ́ fún alágbọ́rọ̀ gbàgbọ́ ọlọ́run tẹ̀ tó wá mú àpì bóra sí gẹ́gẹ́ bí ò bá bóra tẹ́lẹ̀ ọgbọ́rọ̀ yọ̀rọ̀ náà sẹ́yìn ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run tó wá fún bóra sí kálíbà mọ̀ kọ́rọ̀ nǹkan pani ọlọ́ni láyé mìíràn àwọn èèyàn ò tí ì nígbàgbọ́ kọ́ra wọn wá sílé ìmọ̀kún nígbàgbọ́ làwọn wọn àti nígbàgbọ́ àbá ìhàkì mọ́ kàfí máa ṣájàrọ̀ bẹ́yìnà títí tẹ́lẹ̀ wá máa gbọ́rọ̀ wá bálẹ̀ ànẹ́bí tó bá ṣẹlẹ̀ láàrin kí tó bá ṣẹlẹ̀ láàrin wọn á ń dàpadà sọ́dọ̀ rẹ̀ ànẹ́bí torí kó jíṣẹ́ ní wọ wọ̀lọ́ yẹn tó ẹ̀fún àwọn àfáà ní ọgbàtà mẹ́bí wà láyé àwọn sọ ọ̀rọ̀ ọlọ́kọláya ni ọ̀rọ̀ kátàkárà ni ọ̀rọ̀ jọ́sìn ni ọ̀rọ̀ àwùjọ ni ìyẹn lẹ́rìí fún ẹ̀fà bí ó mọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àníbì tọ́nà ń mọ̀ sí yẹ̀sì àlùwúnẹ́ka ń béèrè lọ́wọ́ rẹ̀ tó báyìí báyìí fún wọn létí báyìí. gbọ́rọ̀ wájú àníbì wọn ṣàlàyé ṣàlàyé ẹ̀ fún wọn torí pé àmì ìgbàgbọ́ nìyẹn. jẹ́mọ́ngbà tí wàá fánẹ́bì láyé máa ń kọ́ bó láti lo áyà yìí bá ti lónìí pé gbogbo àkọọ́lẹ̀ àtìlànà àníbì fẹ́ ṣàlàyé fún wa náà lágbùmọ̀dá sọ̀rọ̀ kí gbogbo tó bá tẹ̀ láyé ní àwùjọ wa tó bá tẹ̀lẹ̀ tí wa lọ́lọ́dọọdán láwùjọ nínú ẹbí a mọ̀ ẹ̀dá padà sí ọ̀dọ̀ ànẹ́bí kí lànẹ́bí sọ pàdé kí ní lànà ànẹ́bí ló yẹ túnmọ̀ láyé jìlú fi àwọn fòsì ṣe àrọ́já mi sọ ẹjọ́ tó dá lórí ẹ̀ta ìlànà ànẹ́bí rí súnà rẹ̀ bó ti ní àṣírí sọ̀rọ̀ ìjọsìn ní àbúṣe ní àṣìṣe lòdì báyìí ni ìjàmbá ìlú ni a ṣe é bákan náà bá ní ṣe pọ̀ lọ́rọ̀ ọ̀kan mí náà àápa ipé bí wà náà bí ṣe sọ sọba wá rí pé láyé dídú fi àǹfóṣì mọ̀hárọ́já pé wà tẹ́wọn lọ́rùn ẹgbẹ́ àmì olùgbàgbọ́ nìyẹn o ẹba gbé lánàá nẹ́bì fún tí ò ní sí nǹkankan tí ó ṣẹ́kù lọ́kàn wa mọ́ tọ́kàn yóò fìrí pátápátá ní kálukú ní ọmọ ajọ́jì ìgbàgbọ́ rẹ̀ látara ayà ìpé òjò tọ́rọ bá ṣẹlẹ̀ lọ́wọ́ ní àsúnà lẹ́bí bó lọ́kẹ̀ sí mọ́ rí ṣé ìkà tí mọ́ ń kú lọ́kẹ̀ tí ìkà bá kú lọ́kẹ̀ ìrànlọ́ nírọ̀ ẹni rí pẹ́gbẹ́lá náà nẹ́bí wá bá nẹ́bí sí ní àṣẹ nǹkan yìí rẹ̀ bóyá kọ̀ rẹ̀ ṣe ní àbí ìfẹ́kẹ́ ṣẹlẹ̀ láàrin wa tẹ̀yẹn ó wá fi súnà nẹ́bí ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ wo bọ́kẹ̀ rẹ̀ ṣe mọ́ rí ẹlùmọ́dù rẹ̀ ṣàgídí pé ibi àkọ́kọ́ ẹ̀kẹ́ ẹlùmọ́dù kọ́kọ́ fẹ́lì pé ẹjá lọ wo bá nẹ́bí ṣe ní àṣẹ ẹjá ẹlòmínà ẹjá wò fún wa ẹlòmínà ìfẹ́ ní oúnjẹ ní owó ibi àkọ́kọ́ ẹjọ́ ti kọ́kọ́ fẹ́ ẹlòmínà ilé mọ́ṣẹ́ lè fi àkọ́kọ́ pé ẹjá wò dáná ti sọ sábà fìyàn tán ó wá kú bó lọ́kẹ́ ti tún rí ṣe tí ni ṣé ó rẹ́dì láti júlẹ̀ pé kò tún sí nǹkan alóní nǹkan mẹ́ta ìgbọ́dọ̀ pé ká tó jẹ jẹ́ olùgbàgbọ́ òdodo kí ká bá tẹ̀lé àkókò bá nàbí. bàbá lọ kó bàbá kékeré ànábì sọ lórí ẹ̀ kí lànà ànábì kí ni súnmẹ̀ lórí ẹ̀ pàápàá jùlọ ká bọ̀rọ̀ jọ sí àpèjúwe bóyá ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ kẹsẹ̀lẹ̀ ni sábà ń fa láàrin ara wa tìbá nẹ́bì ló múrun wá kí kíníkíní bá túnkù lọ́kàn yẹn ọ̀tí ìdónígbàgbò òdodo lẹ́yìn ẹ̀kọ́ bá ní kò sí kíníkíní lọ́kàn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ta nǹkan yìí tẹ́ ní òdà gbígbé àmì ànẹ́bí èké sọ juwọ́lẹ̀ láti mọ́ ṣe mọ́ nǹkan yìí tó dá mọ́ lánàbí kékeré olú sọ fẹ́ gbà pé bá níbi ṣe lọ́mọ ṣe tí ìkọ́mẹ́ta ibá pé tí yàn lára lèyí ó mọ jẹ́ mùsùlùmí òdodo yẹ́mọ̀ kí n kálukú náà wúra rẹ̀ nígbàtà bá ń pè fákèèsí lọ́sílà náà níbi bá sọ̀rọ̀ àbí tí nǹkan bá tẹ́lẹ̀ sí wa ebo là máa ń kó lọ sọ́dọ̀ ànábì ni àbí lánà ẹjọ́ wa àbí lánà àfa wa àbí lánà ẹgbẹ́ wa tara bẹ́ẹ̀ bí olùgbàgbọ́ òdodo ibi tọ́lọ́ ládọ́rọ̀ wa padà sí náà lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ilé ìlànà ìgbàgbọ́jẹ́ mọ́ni ìlọ́rọ̀ sọ fún aláìsí alquran ọlọ́ni máa kana li mu'minin tọ́tọ́ fún mú mi nìkan lọ́kùnrin gbogbo ipò kípò tó kó wà gbogbo ọlá tó kọ́ lọ́hún dá gbogbo ààyè tó kó mọ ọkùnfà ìláwùjọ kò tọ́ fún mi nìkan lọ́kùnrin wala mu'minatin báyìí tó tọ́ fún mi ọmọ tí ó ló jẹ́ ni àfáà ló jẹ́ ni olówó ni ọmọlẹ́yìn ni kò tọ́ fẹ́ nìkan kan ìbá ọ̀dọ̀ lọ́ọ̀hún wa rọ̀súlù amúrọ̀n nígbà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bá ti kọ̀dọ̀ amúrọ̀n fẹ́ bá ti fòfin kan lélẹ̀ táyà ń jẹ́ pé abẹ́ ibi tó fi dé àyà kúnlẹ̀ láhùnmùlù kíyàrọ̀ min amúrìhìn káyẹ̀ tó a máa fi kíyàrọ̀ kíyàrọ̀ ní ká máa yẹrẹ ẹ̀wò èwo ló bá ìfẹ́ náà ti nínú èwo ló bá ìṣe ti ti mímú èwo ni ó fi fọ́ mi ẹlẹ́nu mi ti ń takò lórí lẹ́ni ó gbà pé ní fi fọ́ mi ní ti takò ọlọ́ọ̀ni kò tọ́ bẹ́ẹ̀ ó jù sí ara rẹ̀ lẹ̀ fódodo ni ibi tàbí ti wá nù tí èyẹ yẹ̀wò torí pé tọ́lọ́ ń bá sọ ó ti dáṣẹ́ bákan náà bá mú wa fún wa àmọ́ àtàkùnmọ̀ rọ̀túlù fákùdù ọlọ́ni ìntánẹ́bí bá mú wa ní ẹgbá mú wàmọ́ ẹ̀nà ha kò bá ádùn fàǹbáwù ìntó bá ní ẹmọ́ṣe wa ní aṣe nǹkan sí àbíkọ́ ní a máa ṣe nǹkan kí n máa yẹrí ẹ̀wò pèsè ọmọ ìyá sí láhàwà rọ̀kúùlà ẹnikẹ́ni tó bá bẹ̀rù gbẹ̀rí tó ṣagídí tó lò nígbà tó lọ rí lóò nígbà tó jíṣẹ́ sọ kí ń takò fàkọ̀dọ́gbàgbọ̀láyàlà mòbínà ọlọ́run ní ìsọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ tó gbójú wọn. láti mọ ipò táàkà sallallahu alaihi wa sallam ipò táàkà sí. ìlànà ànábì tọ́lọ́run ní kó mú wá mú wa tápé ìbá fi sẹ́sìn ọlọ́run ìmọ̀lá kàtí nínú ìjọsìn ní ìjọsìn tó jọ́mọ̀ èèyàn fún wa bá níbi ṣeṣe dàgbọ́jọ́ sí nínú ìjọsìn tí èyí tó rìn èèyàn ìgbà ilé àmọ́ tó ń dàyé náà pé súnmọ́ ìfúnnẹ́fílà ní ṣe fọ́nà èèyàn àwẹ̀ tí ó sọ́nà èèyàn bóòlà bá níbi ṣe ṣàlàyé ẹ̀ wa lágbọ́rọ̀ tẹ̀lé ọlọ́run alẹ́ tó bá ní òun tó fẹ́ gbé lànà mí wà ó jùtà nẹ́bí fẹ́ gbẹ́ kan fàkọ̀gbọ́nlá bọ̀lá látòmí ìnà irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ẹ̀mọ́ sábà ń fẹ́ ọ̀nà ọ̀la àátẹ̀lá nẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run bá sọ́nà ọ̀tàlá ni ọba ẹ̀rí ti ọlọ́run ẹ̀sán àti èso dáadáa báyìí nípa tá a bá ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti tẹ̀sẹ̀ nítorí pọ̀ ní. nínú rẹ̀ ọlọ́run sọ́nà àtàlá sọ fún ànábì ọlọ́run sọ pé kánẹ́bí sọ fún pé wà ń tò tí ìrúhu ẹ̀bá tẹ̀lé ànábì yẹn lẹ́mọ́nà ẹgbẹ́ ìbálẹ̀ mọ́ ní ẹni tó bá mọ̀nà náà ló yẹ kátẹ̀lé ẹni tó wá mọ̀nà lànàbí ọlọ́run agbélẹ̀ fún wa ní ọba tó lórí pé wà ń tùtè rúhú tẹ bá lè tẹ̀lá nàbí o tàbí ẹ̀fẹ́ máa jẹ́ ní mọ̀nà ẹ yá pé ẹni tá a lè fọwọ́ sọ̀yà pé á ẹni yìí mọ̀nà ó máa ń tí ń ṣe ó wà lórí òdodo òun náà lẹ́nu wa Muhammad sallallahu alaihi wa sallam bákan náà ẹ̀sán àbí èso dáadáa láàrin bí tẹ̀lé ànábì àbùdàsọ́lá ọlọ́run sọ fún wa nínú suratul nisa àyà 69 ọlọ́run wa man rasul ẹnikẹ́ni tí bá ń tẹ̀ lọ́lọ́run bákan rasul títún tẹ̀ lójíṣẹ́ rẹ̀ torí kò tẹ̀lé wọ́n ti tẹ̀ lọ́lọ́run láì tẹ̀ lójíṣẹ́ pẹ̀lú wọ́n ti tẹ̀ lójíṣẹ́ torí pé n tó lọ ní kọ ṣe ànábì ló mú wá bọ́ọ̀sì wá ṣe gan ànábì ló tó kọ bọ́ọ̀sì ṣe so ara àwọn kẹlẹ́ ní ẹni ẹ̀kùrá nìkan làwọn máa tẹ̀lé ìbára ìbá tó àwọn ní tẹ̀lé irú ẹni tí ò ṣe mùsùlùmí torí pé bóòlù ọtí fẹ́ rí òkí ọba tẹ̀lé bọ́ọ̀lù ọtí ní lánàá bí kí làwọn ń pè lójúṣẹ́ fa òláìkì irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ máa lẹ̀dínà àníhàmàláwọ̀ àléjì àwọn náà mọ̀ bẹ̀tẹ̀ láwọn ẹni tọ́lọ̀ ti kẹ́ tó ṣe ìdẹ̀ra fún kó bá dọjọ́ gbẹ̀dẹ̀ alìkíyàmọ̀ àwọn owó bínà nàbì yìí àwọn náà mọ̀ bẹ̀tẹ̀ láwọn ànẹ́bí ọlọ́ nínú wàsìdìkì ní wọn pẹ̀lú àwọn ẹni eré àwọn ẹni òdodo a nípò tó ga jù nípò àwọn ẹ̀dá tí yóò bá ti já nẹ́bí ó ní ipò òsìdì ìyà ìyẹn fi ròyà náà ìfẹ́ àṣìdì ìfẹ́ àṣìdì gbé ipò náà pé yóò jẹ́ ní eré jù ipò òsìdì ìyà ni wọ́n ti fi náà wà ọlọ́run fi ròyìn yàwó àwọn irúfẹ́ ni bẹ́ẹ̀ ẹni tí bá máa ń tẹ̀lé anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam irú àwọn tí ó bá tó lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyaman bákan náà wà ṣùwádà àtàkùkù ṣẹ̀yìdì àtàkùkù tó ju ogun ẹ̀sìn tí èso fún ẹlẹ́yàmẹ̀yà tọ́tọ́ lórí tọ́lọ́wọ́ wa irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni tí bá ń tẹ̀lé tún náà nẹ́bí irú wọn tọ́jọ wà nínú àlùjànnà gbogbo ẹwà náà fẹ́ tó kúkú ṣẹ̀yìdì pẹ̀lú ẹ̀mí dáadáa inú àlùjànnà ń lọ wàsọ́ọ̀lì hìn bákan náà gbogbo àwọn ènìyàn lórílẹ̀ irú ẹni tẹ́ni yóò máa bá tó ọlọ́run wa ni wa wàhásùnà òlà ìkarọ̀ fi ikọ̀ ìtúnjẹ́ rọ̀ fi kù ní pé kéèyàn bá yàn kẹgbẹ́ kájọ àwọn olùbárè tó ni àwọn olùbárè wo náà ni àwọn ànẹ́bí ọlọ́run àwọn sọ́wọ́n kò sì bíi àwọn dìbò àtàkùkù ṣẹ̀yí àbáṣọlé àwọn ẹni rẹ lórílẹ̀

ẹlẹ́rọ̀dẹ̀ ní ìmọ̀ni ìmọ̀ni tèmi ò gbé jẹ́wọ́ ẹ̀sẹ́ni kọ̀ọ̀kẹ́ dá ìmọ̀ni tẹ̀ni tèmi ìmọ̀ni tá lébi mú alẹ̀ lágbóyò wà lórí ẹ̀ fẹ́ tó bá ti fẹ́ wà pẹ̀lú yẹn kódà láyé gẹ̀ẹ́ tó bá bẹ́ àpẹ̀lẹ́ yẹn kan irú wà rẹ̀ lọ́mọ ewu ẹ̀ tó bá tó bá bẹ́ bá lébi wọlé ọlá kò gbọ́dọ̀ kọ súnà rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìlànà ìbílẹ̀ sọ́nà hadith kan pé kúlù ọmọdé ẹ̀dẹ̀kùlù náà jẹ́nà ńlá mọ̀ní àbà gbogbo ìjọ mi ní ó wà lè jẹ́nà ayàfẹ́ tó bá ní èmi ò fẹ́ wọ́n ń tèmi o ọ̀rọ̀ yóò kàn sàábé láyà pé ta ní wàá lókùn òfẹ́ bá nàbí wọlé ọlẹ́ọlá ilé ọlá ànábí wa ní mọ́n àfọ́ àní ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé mi dákàlà lè jẹ́nà olúbanu wà wà pẹ̀lú mi lá wàmọ́ ní àfọ́ ni ẹnikẹ́ni tí bá ń yapa ní tí mo mú wá kódà bí ń fẹnu sọ pé olólùfẹ́ ànábì ní òun ànábì Muhammad sallam onídàkàlà náà inú ẹni bẹ́ẹ̀ yóò wọ ìgbò náà ẹgbẹ́ ẹja tẹ̀lé lánàá ànábì Muhammad sallam kakọ ìrẹ́mọ́kọ́lá ànábì ní abá pọ̀tẹ́káwá tẹ̀lé torí pé ọlọ́sọ fún ìrẹ́ tó yẹ pé ó súwà ìkọ́ṣe dáadáa wà lára rẹ̀ fún yín náà lánàá tani wàá kọ́ṣe rẹ̀ ìmọ̀n kánà yẹ́rì yọ lọ́wọ́ wọlé ọmọ láàárọ̀. fẹ́ẹ́ tó bá fẹ́ pàdé ọlọ́run bákẹ́rẹ́ tó fẹ́ rí yọnu ọlọ́run lọ́jọ́ gbẹ́dẹ̀ àlìkìyàmọ̀ ẹ̀ẹ́rì wípé ní ìwà àlùjẹ́ náà ìpàdé ọlọ́run pẹ̀lú ọlọ́run lọ mọ́ sí ìyẹn tẹ̀lé ànábì láyé ọlọ́run àti kọ̀ǹdíjẹ̀ yẹn ti pé ànábì lè ẹni tó bá fẹ́ rí jolú ọlọ́run tó bá fẹ́ rí ìyọnu ọlọ́run ànábì ni ó mú ní olùkọ́ṣe rẹ̀ ọkọ̀ṣe ànábì níbi ìjọsìn ọkọ̀ bó ní ṣe ṣe jọsìn ọkọ̀ ṣe ànẹ́bì ìlànà níbi ìhùwàsí ọkọ̀ ṣe ànẹ́bì níbi ìrètí rẹ̀ níbi ìsọ̀rọ̀ sí rẹ̀ níbi ìmúra rẹ̀ àwọn sàábà wọ́n kọ́ ṣe ànẹ́bì títí tó pé wọ́n sọ gbogbo nǹkan tó ṣe fún ẹ̀mí ṣeré ẹgbẹ́ ànẹ́bì ṣe nǹkan báyìí pé pé nǹkan ẹjọ́ fi ní ẹbẹ̀rẹ̀ sí tẹ̀lé lẹ́yìn ẹbẹ̀rẹ̀ sí tẹ̀lé ní kódà ìní gan ó lè yẹ pé kò tí ìdìjọ sí àná mi ó lè wá sàlàyé fún ọgbẹ́ ẹmẹ́ ti tẹ̀lé mi lórí eléyìí látòjú ànábì ń kírun jọ kan ànábì bá bọ́ bàtà lórí irun owó bàtà kírun yẹ́bi ṣe wà nù ìlànà ànábì pàápàá jùlọ láwọn mọ́ṣáláṣí gbàǹdẹ́yẹ́ pé bí ìyẹ̀pẹ̀ nǹkan kan ní tí bàtà yẹn bá ti mú olè kírun ìṣe èyàn lè wọ́n tí ó rẹ̀ ṣùgbọ́n irú bá ti ń kọ́ mẹ́ṣáláṣí tí yóò jẹ fún nira èlè tó àlùpàtà ọrù rí tó jọsí rẹ̀ ẹ̀rọ tán rẹ́ẹ̀dì kata tukuta sí ni tí bàtẹ́ sì mọ́ àyílọ́ lè fi kírun bá ní bí kírun lórí bá yíyan bàtà lẹ̀ lórí irun nígbàtà ní bí ó ta lánàá báyìí ó rí pé gbogbo ẹ̀ tàbí fẹ́ látàlẹ́bẹ̀ àtàlẹ́ ọ̀fẹ́ àti ló dé ó dí gbogbo yín bọ́ báta alẹ́bẹ̀ ní tó bá jẹ́ láàánú ṣe alẹ́bẹ̀ wa ni a kò ní di jìbìrì ìlú ló wá bá nígbà tá à ń kírun lọ pé ní ẹ̀gbẹ́ wà níbi bàtà mi kò yẹ kí bàtà ẹlẹ́gbẹ́ kí kírun bó ṣe sọ fún mi bọ́ṣẹ̀ nígbà tí yóò bá ti lẹ́gbẹ́ ẹ̀yẹ látara ìkọ́ṣe wọn látara ìtẹ̀lé ànẹ́bà rọ̀sánlá tí wọ́n ń tẹ̀lé torípa anẹ́lẹ́ ìtàbálà kọ́ṣe ànẹ́bì àkọ́ṣe tí ò tánẹ́bì ẹlòmí àáfà rẹ̀ tó yẹ pé kèéfì ànẹ́bì ọlọ́run yóò sì gbé lórí pé àtẹ́ bàbá kíní kan bá ti ṣe ní wọ́n lè jẹ́ pé tó gbé lórí yìí tó láfà àwọn ṣe nǹkan iná ní owó òun lẹ́dì láti tẹ́lé wọ́n náà ní jùlẹ̀ jẹmọ́ ẹni tàà mọ́ ń tẹ̀lé bá ànẹ́bà Muhammad ẹni tàbà tẹ̀lá ànẹ́bì ọlẹ́ ìdíjú ẹ ànẹ́bì ń fẹ́ tẹ̀tẹ̀ lọ́wọ́ ọwá àdíjú pátápátá pẹ́tẹ́ lánàá ànẹ́bì ní ọ̀ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ti yàtọ̀ sánẹ́bì tó bá ti ń fẹ́ lọ mọ́dí gbogbo ojú o kódà kẹ́ni ẹjẹ́ ní dáadáa àfáà yìí àfáà dáadáa ni ó tọ́ ní mọ́ ń òjò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mistéèkì báyìí tọrọ kó bẹ́ẹ̀ jẹ́ àdúgbò tó ọ̀rọ̀ alájú pé à ah, ìbí ò tọ́ ṣùgbọ́n àwọn èèyàn lẹ́ni àtẹ̀lá nẹ́bí àwọn èèyàn mìíràn wá ń bóyá àfá wọn àbò ìjọ wọn àbẹ́yàn kan látẹ̀lé pé kódà ìgbà àbóbá wọn àtìtán láti mọ̀ wọn ẹlòmí tó wọ́n pé kí ni àwọn báyìí láàmà tẹ̀lé àfá láàmà tẹ̀lé torí pé ànẹ́bì ti wánu àrá ànẹ́bì ànẹ́bì ti bàbá ara nẹ́bì lójú ara kọ̀ọ́lẹ̀ gbogbo dánẹ́bì ṣe ló lákọ̀ọ́lẹ̀ ẹjá padà sílẹ̀ ìtàkọ̀ wá rí yẹn tó wá mìlì pé àní tẹ̀lé lánàá rẹ̀ ni àìmọ́ yóò fi tá ń tẹ̀lé lu àìsàn tí ìtọ́ sófin mi hàn sí láyé mú àbí ṣé bá tó ká òfin yẹn ti pé ààrẹ tó dé so àníbi là máa ń tẹ̀lé lódindi lákọ̀ọ́ṣe rẹ̀ lódindi pé pé gbogbo tó bá ṣe làánú fẹ́ máa ṣe tó bá ti jẹ́ nǹkan jọ sí sínú ó tún máa dòdá bá ń ṣe ṣùgbọ́n yẹn ti àti dorí ẹ̀kọ́dọ̀ lẹ́ni ẹlòmí olórí ìjọ wọn ni ẹlòmí àfáàtò kan kéwú ní ṣèyíntàn àbábátá máa ṣe ní àtìní padà kódà kó rọ́ǹdì làwọn ọmọ sí làwọn fi lálùbáríkà mẹ́rẹ̀ ní gbogbo èèyàn tó bá náà ń jẹ́ àfáà ní ẹni eré kẹ́ ló jẹ́ ní ìntánẹ́ẹ̀tì sọ ló gbọ́dọ̀ máa sọ fún ànẹ́bí ọlọ́run nìkan ni ò láti ṣe àwọn ẹ̀dá ẹ̀kọ́ láti ṣe tó ó dọ́wọ́ wá kábàbàrà ìtẹ̀lé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀yẹ̀ ló sọ̀rọ̀ náà bá kálò pé lánẹ́bí sá ń tẹ̀lé ọ̀nà tó tọ́lá wa ara àní ènìyàn ọkàn rí ó balẹ̀ tó bá kírun pẹ̀lú lánàá ànẹ́bí kódà tó mẹ́jọ lákà méjì lọ rí ní ọkàn rí balẹ̀ torí pé ọlọ́run sọ pé wà innaka latad'uhum ila siratin mustaqim ìrẹ́ ànábì ìwọ lọ tí wọ́n lọ sọ́nà tó dáa ọ̀nà tó tọ́ ní ìbánẹ́bí gbélé fún wa bákan náà tí ẹ máa ń tẹ̀lé ànábì nínú dáadáa rẹ̀ wọ́n náà ni pé sọ́yẹ́ pé lóòótọ́ lóòótọ́ ẹ̀rù kọ̀díṣàn lọ́lọ́run fi fi yẹn tí sọ́yẹ́ pé lóòótọ́ lóòótọ́ náà lẹ nífẹ̀ẹ́ tọ́lọ́ lẹ fẹ́ ṣe tọ́lọ́ lẹ tọ́lọ́ wù yé fàtẹ́bì òun ní eré ànábì lẹ́ẹ̀tẹ̀lé ọlọ́run ká lẹ́bí sọ bẹ́ẹ̀ fún wa ẹ̀ tó kò sẹ́ẹ̀dì kẹtẹ́ẹ̀dì lé ìdìbò dàbí tí èkìrù kí èṣiṣẹ́ ìjọ̀kẹ̀kẹ̀ olóòmọ́ ló nífẹ̀ẹ́ ọlọ́run ni wọ́n wá ní ìtọ́ àfihàn ìrẹ̀dáàbò bá gbé fáwọn èèyàn rí ẹ̀sọ́ nífẹ̀ẹ́ tọ́lọ́ tuntun fátẹ́bì ó ní mọ̀tẹ̀lá nàbí ọjọ́ tẹ́yìn bá sọ fún onífẹ́ ọlọ́run tí wá ń ṣe jọsìn tó yàtọ̀ sí tó jì sí ọlọ́run wa késo lólùfẹ́ ọlọ́run tó ń bá ń tẹ̀ ń kílèmù pé onífẹ́ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run fi ní fátẹ́bì tẹ bá wá tẹ̀lé mi yẹn yushbikukum Allah ìgbà náà lóun á nífẹ̀ẹ́ yín náà ìgbẹ́gbẹ́ ìkílẹ̀ òkè mo nífẹ̀ẹ́ náà ọlẹ́lọ nífẹ̀ẹ́ náà kọ́lọ́mọ́ nífẹ̀ẹ́ tẹ́ o tí ọba ti ṣe tó yẹ kí kọ́ ṣe ìtọ́lọ́wọ́ a fi nífẹ̀ẹ́ yẹn lọ́lọ́wọ́ a sọ nínú ayà yìí pé fún wa pé fẹ́ pé lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run fásitẹ́bì òun ni èmi àlébì ní kẹ́ tẹ́fà tẹ̀lé mi yẹn ìṣìdébò kọmọ̀ lọ ìgbàyẹ̀ lọ́lọ́ wà á fẹ́ nífẹ̀ẹ́ tí agbára fẹ́ nífẹ̀ẹ́ lọ àtẹ̀lé lánà àlẹ́bí o lànà rẹ̀ nílà wọn pẹ̀lú súnà àlẹ́bí àtẹ̀lé àwọn bá nàbí sí mẹ́tẹ̀ wá à nífẹ̀ẹ́ fún wa àti níyọ kó ní níbẹ̀ ìgbàlọ́lọ́ wà nífẹ̀ẹ́ wa ọlọ́run wa ní wàyẹ́ ìṣẹ̀rẹ̀ lákùntò ni pé ló kò rí ẹ̀ṣẹ̀ yín jì yín ló dára tí ọlọ́run tó ṣe nìyẹn kẹta bá ń wá forí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbẹ́kọ́lọ́ nífẹ̀ẹ́ wa kí a tẹ̀lé ìlànà anẹ́bíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà lọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ fún aláìmí ọlọ́ni ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́gbọ́n wa gbọ́ àti ìrùn wá àwà àti ìrùn ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ wà úlì amúrí minkum bákan náà láwọn aláṣẹ yín níbi tó wá lùwà lórí òdodo fàyín padà fàákùn fi ṣe yìí tí nǹkankan bá ń dàrú láàrin ara yín àbẹ́ ń fa nǹkan ẹ̀sùn pé àlè wà láwùjọ kankan mú mọ́ fa ọ̀rọ̀ tí ń dàrú láàrin wa àbá ń fa ọ̀rọ̀ ọlọ́ni farudúhu ila Allah ẹ̀dá ọ̀rọ̀ yẹn padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ̀dá ọ̀rọ̀ yẹn padà fọ́dọ̀ ọlọ́run yẹ pé tí ìkọba ṣẹlẹ̀ ń sìn èyí dáadáa padà sí ní ọ̀dọ̀ ọlọ́run yìí pé nínú alukur'an ìwé òfin nìyẹn ìwé òfin tó wà límìtì sí gbogbo ayé ni àbí àwọn òfin táyé ẹni lólu kẹ̀kẹ́ mọ́ lólu kejì ṣùgbọ́n ọ̀rọ̀ alukur'an gbogbo ayé ni ọlọ́run tí ìkan bá ti ṣẹlẹ̀ ẹjá padà fọ́dọ̀ náà jẹ́mọ́ ìjà mélòó la máa ń ṣe lé láwùjọ àmélòó la máa ń ṣe tí nǹkan bá tẹ̀ láàrin wa bá lọ pé ẹjá lọ ohun tọ́lọ̀ sọ pa rẹ̀ kódà báyìí sáfà ẹjá lọ bá àwọn àfáyẹ̀sì tó fojú ẹ̀sìn mú fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ bákan ọlọ́ni zálíkà khairun ìyẹn yóò bí dáadáa fún yín yóò bí dáadáa fún èèyàn ọlọ́dọọdẹ yóò bí dáadáa fún aláwùjọ àwọn pín yẹ́lẹ́yẹ́lẹ́ tí í ṣe láwùjọ wa lé ní èmi ń takọ ìwọ náà ń takọ mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ pé à ń lo tọ́lọ̀ ń sọ yìí ní kálukú fi rẹ́dì pé à ń tọ́wá tẹ́rí tọ́lọ̀ ń wí tánà ìbá sọ ó ti sọ́nà ẹ̀rì òfin tí èdè òfin ọlọ́run gan tí nǹkan bá tẹ̀lé àyẹ̀ máa ń dára padà síbẹ̀ ẹja pàdé pọ́ọ̀tù kan ìtàpírìtì lọ́ọ̀fún wa lórí ẹ̀ lófin yẹn nìyẹn o tó bá dòfin ẹ̀sìn ànífẹ́ gbọ́ ọlọ́run ní kẹ́ ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ fàrùdú ila Allah wa ila ìyẹn ni ó lábọ̀ ṣùgbọ́n ká máa fojú ẹ̀sìn wo nǹkan níjọba tẹ́lẹ̀ ká máa fi rorí gbé ẹlòmí yẹn mo lọ́gbọ́n lórí àbá ti mọ̀ pé ìmọ̀ ló làdé ní ọgbọ́ òbe ọlẹ́gbọ́n tó tọ́kọ ọmọjà bà ọmọjà rà gbọ́tọ́rẹ́ ti bá délé bẹ́ẹ̀ bóyá ọ̀rọ̀ àdùwà láàrin táwọn ẹni jojúmọ́ ó lè lẹ́ mẹ́lẹ́ tọ́wà tí nímọ̀ pa nì èèyàn ogójì ọdún ti ti ń lábọ̀ nìkan rẹ́ o ó lè lọ́ mọ́lẹ̀ tọ́gbọ́ òbe kádé ọ̀rọ̀ padà sọ́rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́ni ẹ ló lóore fún wa bá ásán tàwílà ìyẹn ni ó lábọ̀ ṣùgbọ́n tàà ti papọ̀ tàà ti tẹ́ ta ní irọ́ ìkàlùkò mọ̀ ṣe bó ni ta ní àríta nẹ́bírò ẹ̀rí pé gbọ́nmi tí omi ò tó ìyapa rẹ ní ìwọ́sí tèmi kémi ti jẹ́ ẹ̀rí pé ẹ̀ ló wá الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ẹ̀yẹ rúfin ọlọ́run kálọ̀ ọmọ yìí pé ní ìsìláàmù tí àwọnú ẹ̀ yìí ẹ̀sìn tó jẹ́ pé ọlọ́run bá sọ́nà wa tààlà tó yọrùn sí ni èsì tí ọlọ́run sì gbé òfin rẹ̀ kalẹ̀ tó pé ni tí ẹ bá ti kọ́kọ́ ní àdìsọ́kàn yìí ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí Islam ẹ̀sìn tó fẹ̀rẹ̀ pé ni kò sí nǹkan kan tẹ́ wà nínú òfin ẹ̀sìn tí ó mọ iye rẹ̀ kódà kó mọ́ gbọ́ yìí. wọ́tí ìyẹn ara wa bá gbé nǹkan lẹ̀ sábà tí lọ́kàn pé èèyàn ló gbé nǹkan yìí lẹ̀ èèyàn ò pé ọ̀tọ̀ pé ogun tó wò gbó wa yẹn àá fọ́ tiẹ̀ sáyé kan tó sábá fojú eléyìí ṣe ẹ̀sìn àmọ̀rẹ́ ti ṣe dáadáa nígbà bá wọn pé ẹ̀sìn tó pé ní ẹni tó lọ ń wá fi rán náà wọ́n pé ìlànà tí ó pé náà lọ́lọ́run bá tọ́wọ́n náà wá tààlà ètò bá ṣe lófin ọgbọ́yé ni ọgbọ́yé ni ó bá fẹnu tẹ mú ni kò pé òfin tó pé ní nígbà tó mọ̀ pé ó pé ìwọ ò pé ìwọ lọ́wọ́ ajúwọ́ lẹ̀ fófin yẹn jíṣẹ́ lánẹ́bí ti fẹ́ pàtàkì ní ẹ̀hùn ìwọ lọ́ juwọ́ lẹ̀ pé ah, àfẹ́ tó lánẹ́bí ní káṣẹ́rẹ́ ìwọ lọ́wọ́ ajúwọ́ lẹ̀ ọ̀ní yóò fi yẹn lọ́rùn ìyẹn láàbì mọ̀ ìpé lóòótọ́ ọjọ́mọ lẹ́yìn fojìṣẹ́ ọlọ́run ọlọ́run ní ọ̀sán lè mú tẹ̀sílẹ́ bákanáà eléyìí ló mọ̀ ọkọ́ṣẹ́ wà tára bẹ́ẹ̀ sẹ́sìn pé ẹ̀sìn yìí o ẹ̀sìn tó lófin ni bákanáà tá a rẹ́ni tá a fi rán a máa wádìí pé bóò ni ẹni tá a fi rán bóò ló ti jẹ́ èyí ni pàtàkì láàfin jẹ́ mùsùlùmí sáàni ashadu an la ilaha illallah tàbátọ̀ yẹtọ́kọ́lọ́ nìkan láàmọ́ ẹ̀sìn níbi nǹkan míì àkọ́nà ẹ̀rí tó tẹ̀lé ni pé wà ashhadu anna muhammadan rasulullah àwọn àfijẹ́rí ẹlẹ́ẹ̀kejì pé bẹ́ẹ̀ òjíṣẹ́ rẹ̀ o ànábì o òjíṣẹ́ rẹ̀ ní tí mo tẹ̀lé àfikejì yẹn kì pé òjíṣẹ́ rẹ̀ tí mo tẹ̀lé òun náà ni wa muhammad sallallahu tí ò fi kò pé ànábì lòun mọ̀ tẹ̀lé ìsìláàmù rẹ̀ pé kò tẹ̀lé ìsìláàmù ni bẹ́ẹ̀ ni wà ní tó bá sọ tán lẹ́nu bẹ́ẹ̀ ni ó fi wá ṣiṣẹ́ ọtí lánàbí lòun mọ̀ tẹ̀lé àìpé lánàá ànábì odòwẹ́ ọgbọ́dọ̀ kàkó òfin tánàbí mú wa odòwẹ́ ọgbọ́dọ̀ tẹ̀lé ìrìn ànábì rẹ̀ fi sọ fún wa pé alẹ́ ìtòfin sùn náà ti yín ìlànà mi odòwọ́ yín kẹgbàmú kẹ́ẹ̀dúó ti asúnnẹ́tì lùkùlàfà ìrọ́ṣìdé lèmàdì yìí nà bíbáàdì àtìlànà àwọn sọ̀hábà sí ìfilẹ̀ nígbàtí ń bá lọ́tán anábìyìn tàmásàkù bí ha ẹgbàmú ti ṣeéṣe ẹgbàlànà mímú ti ṣeéṣe ẹdúó ti tàmásàkù bí ha ẹ má fi ṣeré wà á tó àlè ha bí nàwáàdì bákan náà ẹwà wà yín mọ́ dáadáa anábì ní ẹ̀fì yín ọ̀gàn yín mu ìyẹn pé ẹ̀dún ó ti lànà ànábì dáadáa nígbà táwọn afẹ́fà wọlé ọlá wọlé ọlá awọ́rọ̀ dúró ti lànà rẹ̀ torí pé lómi ìgan láyé bá àmọ́ ibi tí ń lọ nítorí súnmọ́ ni pé lómi ìgan ìlànà tá a rí pé nìgbẹ́ ah, ìlànà ẹni yóò jẹ́ tó jẹ́ ẹni tí ń lọ bí ìkẹ́ ọlọ́ pé ẹni tó wá múra wákàtẹ́ nìkan wá nífẹ̀ẹ́ rẹ̀ àlímọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ èyàn kọ́ sí ẹ̀rẹ́ mẹ́ ẹgbá tí wò pé ìwà burúkú ní wù láyé yìí ẹlòmí nǹkan kí nǹkan ní ó mọ́ ṣe àyẹ́ sì máa fọ́lù rẹ̀ bá bó ṣe ń rìn bó ṣe ń wáṣọ bó ṣe ń ṣerú bẹ́ẹ̀ làwọn máa ṣe sáájú wo pé ìlànà fẹ́ ní ìrìn tó súnmọ́ ni pé kó mọ́ rí kí ọlọ́ ìbí ò jẹ́ ṣe mùsùlùmí nu àyẹ́ sì ń kọ́ sí ẹni tó wá jẹ́ ẹni tó wá ta ayé ṣe tọ́lọ̀ rẹ̀ sí wa tàwa kọ̀ láti kọ́ ní ẹ̀rí pé tó burú náà ni a lè pé ní ìlànà mi ni ẹgbàá mú ìlànà mi ní kẹ́ tẹ̀lé bí mo ṣe ṣe náà ní kẹ́ wá kí wá nílò ń pa àdádálẹ̀ ànábì ni wa ìyá fún wa mọ̀dàfà tó kò ẹ wá jìnà sáwọn fún àwọn kan tí ó sínú ẹ̀sìn ẹjìnà sí fàínà kúlà mọ̀ fẹ̀dáfàtín bídíà torí gbogbo wọn nǹkan tí ó sí mẹ́rin láńsìn bídíà tẹ́nìkan wá sọ pé àyìn tó máa sọ pé ẹnìkan sí bídíà lónìí ẹnìkan kọ́ ló kọ́ sọ ànẹ́bìnrin ló kọ́ sọ kẹlìmọ̀ bídíà lálẹ́ àwọn èèyàn mọ̀ dáadáadáalẹ̀ tẹ́ jìnà sí ilé tó wọ́nu wá tí ẹ bá dẹ̀ fẹ́ dáadáa fálù ń mọ̀ ilé ìdíjẹ kónẹ̀mọ̀ṣe láti fi ṣẹlẹ̀ kónẹ̀mọ̀ṣe ẹ̀yìn èèyàn bíjí àlélẹ̀ ẹ̀mọ́ṣe mọ́ ilé ìsúnà ẹ̀tẹ̀lẹ̀ arábìnrin lómìnà ní ilé lẹ̀ arábìnrin torí gbogbo tí ò bá ti sí ní ohun tó ń mú wá lọ́rọ̀ ẹ̀sẹ̀ tí ẹ bá lòun fi ń sin lọ àdáadáalẹ̀ ni tó bá kírun mọ̀ sàdúrà ní lánàá tó yàtọ̀ bá nẹ́bí ṣe ṣe tó yẹ pẹ́sì lọ fi ṣe àdádá lẹ́ni anábìríkà jìnà sí àkúlọ́bídé àti ìdọ̀láàlà tó dúpọ̀ gbọ́n àdádá lẹ́yìn ẹ kèé báyẹ̀ síbi tó ń sọ nínú ẹni ni ìyẹn náà ló fàdé pé gbogbo ohun tá a bá ṣe agbọ́dọ̀ kí èsì nínú ẹ̀sìn àti lóṣùwọ̀n tá a fi ń wọ́n ẹ̀sìn òṣùwọ̀n kí ni òṣùwọ̀n súnmọ̀ làwọn fi ń wọ́n ẹ̀sìn ìyẹn lẹ tó bá lóṣùwọ̀n yìí lọ́wọ́ tó ń bá sọ pé lágbájá kò sí lónìí súnmọ̀ ẹlòmí wọn bí dúkà ẹbí kò lónìí súnmọ̀ ẹsẹ̀ ńlá tó láti wo láti gbé sí ilé lẹ́ta fi wọn ọ̀nà ló fi kìí wá nílọ̀ pé kúrò ṣe fẹ́ ní káṣe so yí tó bá ti wá yàbẹ̀ láńpẹ́ ládádálẹ̀ àníbi wá ní àdádálẹ̀ yìí ọ̀nà àánú lòun ó dàbá ìyẹn fojú dáadáa wò torí pé ń gbà mí ẹ̀ lórí ìgbà ìmì ah, òrí tó burú bẹ́ẹ̀ náà ìmì òrí tó burú bẹ́ẹ̀ tí ìwọ láti ń wẹ̀sì ni ìtọ́ ní òṣìṣẹ́ olú burú bẹ́ẹ̀ tí ìyẹn náà ló faláyà nẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn mẹ́ta kan wọ́n lọ lé ànábì kí ló gbé wọn débẹ̀ wọ́n fẹ́ lọ béèrè bóòlù ànábì tí ẹjẹ́ mọ́ẹ́sì lọ́nkẹ́ pẹ̀lá nìyẹn tó dáa tó fẹ́ kọ́ṣẹ́ ànábì gbàtọ̀ délé ànábì àwọn ìyàwó ànábì náà bá lé ṣàlàyé ṣàlàyé fún wọn nígbà tó gbálàyé tán ní kálukú ń fàkọ̀ lúwà ṣé bá níbi ṣe kéré lọ́sílà tó níyẹ yìí kéré àwẹ̀ tó nígbà yìí kéré lójú ẹsẹ̀ ibi tó wà ní ẹ̀lẹ́ kálukú tí wọ́n sọ tí ó sì pé ah, èmi o èmi fẹ́ ṣe jà nẹ́bì lọ wọ́n lá nẹ́bì mọ́ níjọ́ tí mo ń gbàwẹ̀ ààrẹ tó ní èmi mọ́ gbogbo tó gbàwẹ̀ ń tèmi fọ́lọ́wọ́ bá èdè gbàwẹ̀ kan tẹ́lu mi ń dalé ní nígbà tí láwọn àkẹ́lẹ́ ló ń gbàwẹ̀ ẹni ní kó gbàwẹ̀ fún fún àwẹ̀ dúdú àwẹ̀ kó gbàwẹ̀ kó ara rẹ̀ òun fẹ́ gbà fọ́lọ́ ni àwọn sọ́ọ́rẹ́ yẹn náà fẹ́ gbà fọ́lọ́ ẹni kíkí ní nínú tó sọ fún apá lórí mọ̀rin tèmi tó mọ̀ yẹn lẹ́fẹ́lá lórí tí wọ́n máa ń sùn ìtí mi fi rò kó kéré nù èmi ó mọ̀ yẹn lẹ́fẹ́lá lọ́rùn ní sùn mọ́ ẹni tẹ̀ta tẹ̀ wá parí gbogbo ẹ̀ pé èmi ò tẹ̀ fẹ́ fẹ́ ìyàwó tèmi kí tẹ̀ta mọ̀ sí lọ so àbùrọ̀fẹ́ ìyàwó ni ìyàwó mọ̀ dààmú mi fẹ́ gbówó kí nìkan lọ́mọ náà mọ̀ dààmú mi èmi nìkan fẹ́ ríra mi kẹ́lì kẹ́kẹ́ mọ́ di sọ́ọ̀bù mi. Ìyàmọ́ àníyàn dáadáa rẹ̀ tẹ̀ bá gbé lọ́dọ̀ lọ́lẹ́ ànẹ́bí o ẹwọ tí kálukú lówó ṣe ààrẹ tó lóun ẹni fẹ́ràn òní mọ̀ sùn mọ́ ẹ tó lóun ojú lóun ẹbí gbàwẹ̀ ẹ tó lóun ní ẹ̀sẹ̀yàwó gbèlè pé ìkẹ́kọ̀ọ́ mọ̀ dìtọ́ fún un. jẹ̀mọ́ ayé ìrẹ́ra ní sọ ṣùgbọ́n ń fẹ́ fẹ́ ẹ̀mẹ́dẹ̀ ta sọ ìkò sí sí òtàkóso náà torí ẹni tó kún wọn lọ lẹ́ni tó ń ṣe bíbà kó kéré yìí ẹni tí fẹ́ gbájú látàjà níbi lọ ìfẹ́ tó ń jẹ́ náà ní pẹ́ títà níbi ò bá tẹ̀ ṣe púpọ̀ mọ̀ pé ẹni ọlọ́run lòun ọlọ́run ti borí yìí àwọn ó ṣe ti tẹ́ lọ nígbàtá lè rí padà délé tọ́gbà nẹ́bí wa padà ànẹ́bí wa pè wọ́n kó tó pẹ́ lómi kún wọn ó ní mo gbọ́ tẹ́ sọ́bà ẹ̀kẹ́ sọ́bà ẹ̀kẹ́ sọ́bà ẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ ni òótọ́ ni bẹ́ẹ̀ ni òótọ́ ni ànẹ́bí ní èmi mo dájú ni èmi lẹ gbọ́dọ̀ wò kọ́ ṣe mò ń gbàwẹ̀ oníjọ́ tí mi gbàwẹ̀ oníjọ́ tí mi gbà kò sì ẹ̀kẹ́ iná ṣe ni bákan náà mo mọ ẹ̀yẹ náà fi làwọn ti ń sùn tẹ́lẹ̀tẹ́ ìrọ̀rùn gbogbo pé wá ní nẹ́fìlà nìkan nímọ̀ yẹn lọ ẹlòmí ìdí ó lè ní kẹjọ méje náà ní kò fi yẹn nẹ́fìlà láì ní sùn ìbọ̀lọ́tí rírù yẹn ìbọ̀lọ́tí rírù ẹ̀ ńlá nà nẹ́bì anẹ́bí ẹni mo fẹ́ yàwó ìrìbọ̀ ìyàwó mi náà lẹ bá lé anẹ́bí wa fi ọ̀rọ̀ tó lágbára ó fi ti ọ̀rọ̀ yìí pé wà mọ̀ rọ́gìbà àìsùn nẹ́bì ẹni tí ò bá ti bí mo ṣe dé ìtọ́tún lọ gbé lánàá mi lẹ̀ fàlẹ́ ìsàmì nì tó bá dọ̀rùn ó gbọ́nà jẹ́mọ́ ewu tó àdébí kọ̀ ní ẹgbùn sọ́nà sọ̀rọ̀ rẹ̀ yìí ètò dáná fẹ́ ṣe lójú tí ó gbé àtẹ̀ríkàkọ̀ mọ́ dáná àwẹ̀ lọ́ní ìfẹ́kàkọ̀ yẹn nẹ́fìlà lọ́ní ṣùgbọ́n tó takò lànà nẹ́bí àdébí gbádànù láwọn ọkọ̀ fẹ́ lómi lé nìyẹn ẹ̀dẹ̀bí tọ́lọ́nà là ń sí bẹ̀ nígbà tẹ́ ṣe tọ́lọ́ ẹ̀wà òru ọ̀nà ti mìíràn nẹ́bí àìmọye nẹ́fìlà kí nẹ́fìlà fà ìyẹn yẹn lé kí ò bá lànà nẹ́bí mú tẹ́ bá bọ́ ẹni wàhálà ti ilé tí ádì wàhálà nẹ́bí pọ̀ ànẹ́bí lé ibi tó ti gbá sẹ́sàmì yẹn ti fẹ́ tó gbàdánù bẹ́yẹn àlàyé ẹ̀sìn ni tó gbé ní bá ń sàánú náà pé ọgbẹ́ tí náà tó tọ́tù gbé kìí sọ́nà anẹ́bí ògbé bá sáyìí tó bá ti ṣe bẹ́ anẹ́bí fàdínsà mí nì tó lè lọ wa pé àti gbogbo la gbọ́dọ̀ gbé tiẹ̀ lórí kódà kí nǹkan náà káfíìrì tó bá nẹ́bí dédé ni ó tẹ́wà lọ́wọ́n ju pé kó pọ̀ kámẹ́rà kọ́ọ̀lẹ̀ fún lọ àìmẹ́yẹ àdúrà tẹ́lẹ̀mí tó yẹ pé láti àsùbá ó lè jòkó dago méjìlá ọ̀sán gbogbo tí fi ń fa ilẹ̀ kò sákọ́ọ̀lẹ̀ fún kí wọ́n ara àdúrà láàrin ìrẹ́jú márùn bẹ́ẹ̀ tó lẹ́bí ká

àdúgbò pé ní ọmọ ni amìlà amìlà ni ẹnikẹ́ni tí máa ń ṣiṣẹ́ kan lẹ́sàálẹ̀ àmúrú nẹ̀ tí ṣe bọ́ ṣe fi rán mi tí ò sáfẹ́ wá ń bẹ̀ tí ò ti permission látọ̀dọ̀ mi ń bẹ̀ fàáwà rọ́dù irú kẹ́bẹ̀ wọ̀n nígbà lọ́wẹ́ obìdọ́wọ́ wa nẹ́jẹ̀mọ́ káàkiri bá bá ṣe súnà níbi súnà súnà tá ń sọ kìí ṣe táwọn èèyàn kan tí gbogbo a mùsùlùmí ni o ìwọ ni tọ́ bá yọra rẹ fún bẹ́ẹ̀ ẹlẹ́mìnira ni súnà yẹn kìí ṣe òfin ẹnìkan náà ń sọ òfin àníbi bá ń sọ látàárọ̀ ilẹ̀ náà ń pè súnà kọwàá ọmọ ti báwọn ẹ̀kẹ́ ó kó bá ti yọra rẹ fún mi ọ̀n yọra rẹ fún olú nu ẹni ẹ̀yìn alùsúnà tí alùbídé aládàdálẹ̀ ni wọ́n wá fẹ́ jẹ́ ni tó kákíyèsí anábìlá fún mọ́ń sẹ́sìn ní tó bá fẹ́ ọkàn tẹ́ ní ìbàlẹ̀ tó hùn ní tí mo rí yóò tó bá àtọ́jú tó yẹ pé àkókò wò kùsùn náà ni wọ́n kẹ́ gbé ládẹ́lẹ̀ bá yẹn ká máa tẹ̀lé irú ẹrẹ lè olè gbà yẹn lẹ̀ lọ́rùn torí pé ẹni tọ́nà ń fẹ́ sẹ̀rán àtẹ̀lé ìlànà àbá àmọ́ sọ pé kárí pé òde kò yẹ ká tẹ̀lé yẹn tẹ̀sẹ̀ ní kákàtà tí ó bá ti wù wá ọlọ́run ní ló ti fún wa yóò kẹ̀lé pẹ̀tọ̀ irú ẹ̀kẹ́ sáà máa kí nígbà tó ti rán èèyàn yẹn ẹni ìyẹn ló fi wa ó wa jẹ̀mọ́ ká mú ìlànà àmẹ́bí gbogbo bàbá ṣe pàápàá jùlọ níbi ìrun kíkí wa àdádálẹ́pọ̀ ń bẹ̀ tí ìsìlànà nẹ́bì níbi àdúrà ṣíṣe wa àdádálẹ́pọ̀ ń bẹ̀ tí ìsìlànà nẹ́bì ọ̀rẹ́ báyìí ń gbàtà sàlátù lé ní àdádà látù lé àlejò àdádálẹ̀ tí ó pọ̀ ń bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó bá mọ̀ ní àwọn àbá àgídí lọ kẹ́ sàlàyé tó ìmúra ẹ̀sìn ní o ìmúra táìpé ọ̀wàǹkárá ọwọ́ gíní ọ̀rọ̀ rẹ̀ yẹ o lè jẹ́ pé àṣà wa ọlẹ́wà sọ̀kan lù kánmọ́ mọ́ lù mí wọ́n bó láàrín dé bó lóore tí ò ní mọ́ wọ́lẹ̀ bó lóbi ó ti wọ jáàbù ẹ̀sìn ní yóò tiẹ̀ so kákìyèsí gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ̀wà sọ̀rọ̀ wa tààlà ó ṣàánú wa ọmọlẹ́yìn ànẹ́bí ìta ń pèrè àwọn alẹ́ kábàwọlé ọlá kábàwọlé ọlá kọ́lọ̀n kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní alùsùnà yóò mọ̀ tẹ̀lé lánàá àníbà àmọ̀sálám sọgbà kan bu mọ́ bu súnà o oore lọ ń bú yẹn o nígbà tá àdúgbò alẹ́ kò bí súnà bí ẹ̀tẹ̀lé súnà mi wọ́n ní ẹ̀yìn alùsùnà ọba yọra jẹ fún mẹ́ ọ dúpẹ́ oore wọ́n ebi ńlá kàbọ́nà àdúgbò alẹ́ kò bí súnà sí ìlànà ẹnikẹ́ tẹ̀lé wọ́n ní àwọn ètò ìwọ̀n òwò pé àbáwá gan lápá ẹjọ́ gẹ́gẹ́ tó pé ìyá súnà ẹnikẹ́ òfin súnà ẹjọ́ ó rẹ̀ fẹ́ lómi tó gbà kó da tó bá sàlàyé ẹ̀mùté bó ṣe ríre wa lè takò ṣùgbọ́n sì gbà pé nǹkan pé súnà o tí tó dá ní mọ́ yọra rẹ̀ kó mẹ́ mọ́ o tí ẹ bá yọra rẹ̀ kó mẹ́tọ̀ ayé tẹ́bi tó fẹ́ rẹ̀ ni ó ti fẹ́ tọ́ ni ó ti bó ti ẹ̀kọ́ ṣe ọgbọ́ wá sí súnà ọmọ tó ẹ̀kọ́ ṣe lórí irun ẹ ọmọ tó lórí